hello everyone welcome to Toyeen Talks mama Esabod náà jáde even tó bọ́ ṣe wà ní Dubai o tán láwọn lọ fún vacation wọ́n láwọn gbọ́dọ̀ fi ẹ̀yin ọmọ Nàìjíríà tàbí gbogbo àwọn tó ń gbọ́ wọn sílẹ̀ láì má wá bẹ́yìn wò wọ́n jáde o àwọn náà ní láti gbẹnu sọ̀rọ̀ Mohbad gan pàápàá nígbà tí ẹlẹ́ẹ̀kejì ni màbá yín gbọ́rọ̀ Mohbad àtúrò wọ́n rí ṣó bàbá Mohbad wọ́n dẹ̀ rà bá wa sọ̀rọ̀ kékeré sí i but léyìí o alhaja lisi àti abike lónìí ẹ gbà yíyẹ wò thanks for watching till i see you in my next video stay safe stay blessed i love you bye. mo rí nǹkan kan nípa dáàdi angel lánàá. ó wọ̀. friendship mi òun rèé o size méjì ni mo ní mo mú kan fúnra mi i have just two size i have one for myself and i have one for sale size thirty me i used to rock 38, so i have just one more size to go Show bá mu temi. Show ṣó i have size 39. nine orí ẹ come and put all this one here put am here set down, set down, like set down, right set down, straight set down, straight Promote that uh, this thing under promo don start o oh. orí ẹ pé thank you jareya straight down, straight down, straight am straight am straight ṣé na one chef be this mm-hmm. okay Oh yeah, yeah, yeah. see as e dey arrange Oh yeah, go back to your uh, go back down for Now who dey for ankara side men section Now who dey for men section eh unoma okay okay you can go okay i dey come Ati bere promo give me that Wari gele gèlè kan bẹ̀ yẹn tó jọ ilé mu ó mu àbí okay no no no eléyìí pọ̀ wo kúrò yẹn ni lemon eh, ẹ ẹ ẹ ẹ ó mu ṣé ọ̀yìn má gbà mí lẹ́nu olúlùmù this is the best this is the best I think I have an answer turn this one there. I dey say I dey do discount o. What is name of the material? Ah these ones are are ah, my love these ones are gèlè ànípele o. èwo ló lọ which one enter and pass this abi this you enter this one too eh okay the two can go abi the two can go anything tẹ bá fẹ́ mọ̀ jẹ sáré kẹ which one the shoe or i have size thirty-nine here oh. i have size thirty-nine i have size thirty-nine here i'm doing promo you all know this shoe is a banger you know the shoe is a banger the shoe is a banger the shoe is so yeah. Ewo ẹgbẹ́ ewo ló fún ẹ èwo ló fi tẹ̀ dáadáa jù àríkẹ́ wá bring am Ewo ló àríkẹ́ ń gbọ́ èwo ló mu jù méjèèjì ló eléyìí ló mu jù. ṣe aṣọ tó wà lọ́rùn mi tẹ́ bá fi àwọn léèsì kan ran wọn ò bí èèyàn kí ló ń jẹ́ pé ọkùnrin ò tó sí mi kí ló ń jẹ́ pọ́kùnrin ò tó kè iná ti lọ báyìí ẹ wo màmá yín ẹ wo mọ́dà tó mọ́dà ìyá ṣẹpẹtẹrì òun rèé ẹ wo mọ́dà tó mọ́dà ìyá ṣẹpẹtẹrì the blue one is better okay ẹ pè mí ẹ kí n pàkílẹ̀ padà aṣọ tó wà lọ́rùn mi ẹ mọ nǹkan tí mo ṣe máa ń rán àwọn simple style Buy. when i buy oh give me that uh, when i buy uh, what's it called when i get uh, what's it i have size thirty nine o oh, ọ̀rẹ́ i have one of my which one just munch it just munch it just want it aṣọ tí mo wọ̀ yìí sìn mo rò pa láǹkárá ìmọ̀nsálẹ̀ i don't think so aṣọ tí mo wọ̀ yìí ẹ mọ bí n ṣe máa match make àwọn nǹkan mi let me show you something okay this is baby pink look at this baby pink wọn bí èèyàn wọn bí èèyàn àwọn bàtà gidi ni o ẹrí sòlẹ̀ not just brown solo ẹ bá ti wo hilẹ̀ tí màá bàtà gidi ni o this is baby i have i have bag for it ẹ wo aṣọ tó wà lọ́rùn mi go and give me that bag up there ṣe rí aṣọ tó wà lọ́rùn mi you give me shoe for it. uh, <sighs> mother da mother shepete not that one not that one the upper one the first one upstairs up there mo ń bọ̀ aṣọ patí lélẹ́yìí fẹ́yìntẹ́ wọ aṣọ party, this is one fifty without gèlè ẹ má bínú. ẹ má bínú ẹ jọ mo bọ gbogbo invite aṣọ pàtì rẹ ẹ jẹ́ kí n fi hàn yín ah, ọmọ tó tan I want to, I want to say something about uh, Daddy Angel. I saw some posts on uh, social media yesterday about uh, angel's father not this one ẹ fi ìgbéraga gbé padà sórí kọ́lọ̀ òun nìyẹn lókè lókè lẹ́gbẹ̀ẹ́ wine bag yẹn tó ẹ fi ìgbéraga gbé padà the shoe is lovely then yes. um, wetin be your name uh, give me shoe wey wey wey go with this this colour return all those ones now. down, ẹ̀hẹ́ dáhùn you know what má gbèsè rárá gbélé tí n bá ṣe tán má gbé sókè torí tó bá ṣubú gbèsè ni o èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ black yẹn gangan lókè black to gbé sí yes yóò má keep black yẹn ṣubú mo fi ọlọ́run bẹ́ẹ̀ o rí pé bọ́ọ̀sì ni ẹ̀hẹ́ lest I forget one eh, mommy one mommy one mommy Aderonke sent me this gift. Slice àbí mú mini. ni Imagine jàtìjàtì orí ẹ̀ give me that uh, that uh, eh, down down there yes. èyí tó wà yẹn owó ni tí wọ́n rí bẹ́ẹ̀. oníkálukú ló máa ń ní style issue títí ẹ èmi mo wà kind of mo ní style tèmi when it comes to shoe okay come and give me that one give me that one give me that shoe then give me another circle you know there is one circle here like this one now this one is cheap this is the small ṣé mo pé bàtà oríṣi méjì yes this one is expensive this is circle see this is circle ṣé you see this is circle this is expensive this is expensive this is expensive this is cheaper. no no no no no kò sí designer ni design ti tiwọn nìyẹn tó ń gbé wá ṣé you understand mo láwọn bàtà kan bẹ̀rẹ̀ tẹ́ ẹnu ẹ̀ sílẹ̀ this one is circle. this one is expensive this one is cheaper and another design of this that is expensive is also available those one have to, uh, they have a kind of shine shine at back those one is expensive but this is more expensive this is sako this is more expensive like what i'm wearing now even nílò òyìnbó tẹ wà yín ẹ kò imagine ẹ imagine ṣé kí n múra báyìí kí n pàdé yín pàtì kí n kí n kò pàdé yín báyìí ní pàtì mo ń bọ̀ o mọ́mì mi tí mò ń dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan mo ṣe ń bọ̀ o mà dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan ẹ imagine ẹ kò ẹ̀yin gan imagine ẹ imagine mo ní kẹ́kọ̀ọ́ imagine sẹ́ ẹ imagine ẹ imagine sákò náà ń pele sákò náà ń pele sákò náà ń pele sákò náà ń pele ẹ ti rí so ṣe àwọn ìmúra kan wà e get some some some outfit it might look simple but believe me believe me your daddy will prefer me láì ṣera sílẹ̀ rárá your boo go, go prefer me. láì ṣera láì ṣera sílẹ̀ rárá your boo go, go prefer me. láì ṣera sílẹ̀. láyé go prefer me ọlọ́run gbàgbé ẹ̀ láì ṣera sílẹ̀ if you like bring your breast i no care i no care bá mú heart ń bẹ̀ yẹn bá wá heart kan ń bẹ̀ yẹn i no care ẹ ìtọ́ni ìwà náà kí ló dá yẹn flag wa ṣẹpẹtẹ rí sórí iye ẹ bàjẹ́. Why are they flagging us now? èyí ṣé tẹ́yìn flag wà báyìí. mo ń bọ̀ o ṣé tẹ́yìn flag wà ẹ má flag wà nù. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ kò má wọ̀ọ́rì ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ókè mo ń bọ̀. wàá sọ pé ò rí mọ́mí ẹ̀ bẹ́ẹ̀ yẹn wàá sọ pé ò rí mọ́mí ẹ̀ bẹ́ẹ̀ yẹn ń sìn ẹ́ báyìí nǹkan báyìí nǹkan tó bá jẹ́ pẹ̀lélé e náà ni tó bá jẹ́ pé pẹ̀lélé e náà ni báyìí nǹkan ẹ́ mo sọ pé báyìí nǹkan náà. mò ń bọ̀ o jọ bá mi wo chájà yẹn dáadáa kí chájà yẹn bọ̀ dáadáa ọ̀rọ̀ tí mò ń sọ lọ mò ń bọ̀ Italian ní bag of course. ṣé babaláyé ẹ máa rí mi báyìí.

just bring one baby oya go and bring one baby then even if it is white or any color, or you have something like this so give me that one good give me that one. ní àná okay where is the mannequin give me the mannequin give me the mannequin ní àná. káàtì yẹn ṣe déédéé ẹ ẹ lè fẹ́ lọ fún dínà ìyálàyà. it? give me the ìpele of this one. where is the ìpele now. káyé lè máa sọ̀sọ́ fún sọ fásán kó gbọ́ lẹ́ẹ̀dẹ́ ṣe gẹ̀ gẹ̀ gẹ̀ gẹ̀. But you are not Yoruba woman now. What could have happened? Do I give you one bad vibes or not? Eh? All eyes on me, oh, and I enter the party, oh, eh? ayé maso, máa sọ maso kú sọ let them say do you know why this I'll tell you something do you know why this outfit is unique ẹ jẹ́ kí n sọ nǹkan fún oya we uh, return the this one. where is the money ẹ mọ nǹkan tó jẹ́ kí gbogbo nǹkan tí mo wọ̀ ẹ̀ kó fine ṣé rí aṣọ tí mo wọ̀ yìí tẹ bá fi léèsì ran ẹ máa love ẹ mọ̀ like party tí mo fẹ́ ṣe the seventeen sìn have just two designs or three designs just my regular designs because of fabrics shey you understand if i'm using very expensive fabrics i will never in fact there is a more reason than your flag you are but again look me, way Hey, all eyes on me when I enter the party, oh. Hey. Eh mo ti ní pé kẹ ra ọ́ìlì yẹn mo ti sọ fún yẹn ra ọ́ìlì ojú tó pawó ó pọ́n délẹ̀ àtùpà pálọ̀ àti bẹ̀bẹ̀ lórí flabuṣẹ́ máa mix ẹ̀ mọ́ cream yìí mo ti sọ fún yín then máa lo la favour ṣẹ́rí nǹkan tó jẹ́ kí n fine ẹkọ̀ imagine aṣọ tí mo wọ̀ yìí tó bá jẹ́rú lace tẹ́ fi ràn rèé ẹkọ̀ imagine tó bá jẹ́rú lace ilẹ̀ fi ràn pẹ́ẹ́pẹ́rú lace ilẹ̀ fi ràn ọ̀kẹ́ náà rọ àti bùbá ẹ mọ̀ pé kọ́ọ̀dù máa wà very sexy kọ́ọ̀dù máa ń sexy gan mi mọ̀ bóyá ẹ mọ̀ so i'm on promo i'm doing promo promo promo ọdún ti bẹ̀rẹ̀ o ìwọ má ṣubú o bá mi gbé sàn o ní ṣubú dànù àwọn ọdún ara bá mi bá mi ẹ máa mọ̀ ọ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn return this one. We've done this one. I have lovely handbag. Check gbogbo Let me see. Do I have um, gele for this? sorry 50% off depends on you you can buy it for your mommy you can buy it for your daddy no you can buy it for your mom you can buy it for yourself number one kí n show ẹ̀ I have lovely fabric, so that I'm going to show you but I want to say thank you to Mrs. Aderonke I don't know you madam in fact i don't know you even sent me this i think you sent maybe like 500 copies of this you actually want me to share it for people that will attend my event and i didn't know If I'm not saying, kini when did they send this do you know i didn't know that anybody sent me this and this is so beautiful thank you for coming already I will ti ń send the mini. kini tí thank you for coming mi mọ màmá yìí rí mi ò rí wọn rí mi ò dẹ̀ rò pé bóyá mo ṣe owó pamọ́ sí wọn lápò she made like five hundred copies of this you know for me to share it on seventeenth of December when did they send this because I didn't know last month last month àríkẹ́ wọn ní last month not to send kínní mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ nísinsìnyí ni ẹ́ wọ́n ní last month before before they pay you before you receive your salary and you guys didn't tell me anything let me tell you something if anybody bring any parcel let me know eh let me know you see this woman i don't know her it will be as if i did not appreciate this gift and i i really appreciate this because i don't know her i didn't work for ọ̀há àdìhò ẹ̀dínkẹ́ mọ̀mí adérónkẹ́ tẹ̀sán gift yìí mi mi èso ibi ni o irọ́ o má lọ kò yí o má lọ kò yí rárá Yeah, thank you. It's so beautiful. I appreciate this. Look at this is a gift it's so beautiful look at Mama. màmá Adérónkẹ́ ọlá wípé ìgbà tí mo dáṣẹ̀ wọnú ṣọ́ọ̀bù láàárọ̀ yìí mi ò mọ̀ pé fún mi ń gift gift dẹ̀ wà nínú bíbà tẹ́ ti fi ránṣẹ́ sí mi àdúrà kan ni màá gbà fún yín ṣẹ́rí lọ́jọ́ nǹkan ẹ̀yẹ àwọn ọmọ yín àwòrán yín ò ní wọlé dè yín àwòrán yín kò ní jókòó lọ́jọ́ nǹkan àwọn ọmọ yín jọ nǹkan ẹ̀yẹ àwọn ọmọ yín ẹ̀yin gangan lẹ máa jókòó lọ́jọ́ nǹkan ẹ̀yà àwọn ọmọ yín madam Adérónkẹ́ i don't know you and i don't think we've met i don't know that kind of love you know this love is just too much máa gbàdúrà kan fún ọlá pé gift ti wà nínú ṣọ́ọ̀bù yìí láti last month tí mi tiẹ̀ mọ̀ pé anybody fún mi ní gift gbogbo olóore tó wà ń sàkání tí wọ́n rán gbogbo aláàánú yín tó wà ń sàkání yín tí wọ́n rántí yín gbogbo ẹ̀dá tẹ́ ti ṣoore fún tí wọ́n rántí yín mo fi ọlá bí mo ṣẹ̀ṣẹ̀ wá rí gift yẹn lénìí ní few minutes ago mo ṣẹ̀ṣẹ̀ rí gift ẹsẹ̀n sí mi láti wákàtí ìlọ gbogbo aláàánú yín wọ́n máa rántí yín wọ́n dẹ̀ máa fi oore wá yín rí tẹ́ bá bí gbọ́ ọmọ jèrè gbogbo wọn àwọn ọmọ yín wọn ò ní dáṣayé wọn ò ní wá láàánú tì wọn ò ní fojú sunkún wọn ò ní fara gbàlùwẹ̀ wọn ò ní rìn jọ tẹ́bí bá ń pọ̀nà madam adérónkẹ́ ẹ̀yin lẹ ṣẹ́gun sí ẹ̀yin lẹ máa jẹ́ bẹ́ẹ̀ ṣe rántí mi sí rere ọ̀run arántí yín sí rere ayé arántí yín sí rere gbogbo abiyamọ ayé wọn arántí yín sí rere this is like giving me a private jet i love grace this is so beautiful this is fantastic you don't understand this is so, so beautiful. And I'm going to keep copy. Mo máa gbé lọ, mo máa gbé lọ, mo máa ọjọ́ event, give some to people as thanks for coming. But I'm going to keep uh, keep the copy. Màá dẹ̀ máa retí yín lọ́jọ́ party. Màá máa retí yín. Ẹ ṣé mà, thank you so much. Ó yá keep it. Wọ́n ti raṣọ. Ah wow. Ẹ ṣé mà, mo dúpẹ́ o. Ojú ò ní tì o. Mo dúpẹ́ mà o. Ẹ ṣé mà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàmì bí mo ṣe ṣàdúrà fún mrs adérónkẹ́ àdúrà náà á mọ èmi àti yín àti àwọn ọmọ wa lágbàrò náà thank you so much guys now tẹ́ bá like aṣọ yìí ẹ mọ̀ ǹjẹ́ mo fẹ́ sọ̀rọ̀ kékeré nípa ọ̀rọ̀ dáàdì eh, angel.